والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته يوم بسيء أفكر موجود من رمضان وما لغة نتعلم مع وقت أنا تابي وستة شبنا títí àwọn náà ẹ máa ń rìn lórí ojú Islam àwọn náà ni wọ́n padà di àgbàlagbà lọ́la tí wọ́n di àlùmọ́ mùsùlùmí tí wọ́n máa mójútó fún Allah lóde wọn bá gbọ́ra wọn bá ti ṣe má tí wọn ní jẹ́ kí ẹ̀sìn Islam kó parẹ́ láwùjọ wa àwọn ọmọ yìí kí ẹ bá ti ṣe mà yìí pé wọn afọ́nsọ́ òun náà ni wọ́n jẹ́ lọ́dọ̀ wa wọ́n bùkátà mójútó àti àkíyèsí ọmọ rẹ ìgbà tí wọn ń ṣe sọlẹ ọgbọ́dọ̀ máa pè pé kó ṣe sọlẹ bẹ̀rẹ̀ láti ìgbà tó ti ń sálọ àlá jẹ kọ ọmọ rẹ kó na ọmọ ẹsìn ọjẹ ń ṣe sọlẹ eléyìí tó ń ṣe nínú ilé ní náfìlà ọmọ rẹ ó dúró tí ọ ìtọ́ ń lọ sí mọ́ṣáláṣí ọmọ rẹ lẹ́yìn nítorí kò sẹ́bùn tẹ́sẹ̀ gbọ́n ọmọ ìkẹfẹ̀sìnkẹfì kọ́ ọ nígbà tẹ́ bá ti fẹ̀sìn kọ́ ọmọ láti kékeré lọ́rọ̀ ọlọ́run púpọ̀ láti máa mójútó nígbà tó bá dàgbà ṣùyàmù Ramadan yìí wọn bẹ nínú àwọn ọmọ òṣèpé tẹ́ bá fẹsẹ̀ rẹ̀ lé yóò ṣe débì kan kó tó di pọ rẹ ọmọ bá gbìyànjú tó ṣe mẹ́ta lọ́dún yìí kò sí tàbí ṣùgbọ́n tó bá dọdún tí ń bọ̀ òní fẹ́ tó kéré sí mẹ́jọ mẹ́wàá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò débi pé òun náà ipò wọn bàjá gẹ́gẹ́ bẹ́yìn náà ti ṣe ń ṣe láti bẹ̀rẹ̀ títí dópin nítorí pé ẹ ti fi kọ́ ọ ọmọ tá a bá fi kọ́ kò lè rọ ọlọ́run o nínú tí sì máa ṣe ní rọrùn fún yàn láti rọ ọmọ rẹ̀ kọ́ lẹ́sìn ó ní kí wọ́n gan jẹ́ni tí ń sẹ́sì òbí ọ̀sẹ̀sìn ọmọ ti ṣe fẹ́ sẹ́sì ṣèbí irú nǹkan tí wọ́n bá ń ṣe náà lọ́mọ padà sí i òwú tí yàrá gbọ̀n wọn náà lọ mọ́ràn lópin ìgbà tó bá pé wọn náà olùsẹ̀sìn bá ní ọ tó sì tún pàkíyèsí ọmọ rẹ sí pẹ̀lú kòńgẹ́ ọwọ́ ọmọ padà dání ti ń sẹ̀sì ìwọ kì í sẹ̀sì ìdí kí lọ́ọ́ bá pọ́ ọmọ lọ ọlẹ́lẹ́sìn lọ́mọ padà yà eléyìí ló kó bọ́pọ̀lọpọ̀ ọmọ láwùjọ wa orúkọ mùsùlùmí orúkọ bàbá rẹ orúkọ mùsùlùmí ṣùgbọ́n gbogbo wọn pátá wọn ní nǹkan kan ṣe pẹ̀lú islam nítorí pé wọn kì í ṣe lẹ́sìn tẹ̀rọ àwọn wọn yẹn wọ́n ṣe mùsùlùmí o ẹ bá ń ka òǹkà mùsùlùmí ẹ má karùn wọn máa o ìgbà tí wọn fẹ́ ka ẹran mérò ni o àwọn eléyìí ṣe mùsùlùmí rárárárá ẹni tí kì bá ti ṣẹ̀sìn kì í ṣe mùsùlùmí kọ́ ọmọ rẹ kọ́ jẹ́ mùsùlùmí wọ́n sì dágun lásán ma ọmọ tí ń ṣe sòyà mùrọ̀mọ́bán ọ̀dájú pé nǹkan tó ọ yọ padà jẹ́ nǹkan tó rọrùn fún púpọ̀ púpọ̀ nínú ìgbésí ayé rẹ̀ torí ẹ̀ á kíyèsí ìgbà wo lọ́mọ ló ti lè fi ara rẹ̀ kọjá pé ó fi da ibi ebi òní ṣeléṣe àtìgbà yẹn láti máa kọ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ tí ó fi di pọ́ máa lè ṣe akọ́ kan nínú àwọn olùmọ̀ onítọ́mọba ti pọ́dún mẹ́wàá tí ìbá ṣoṣo yá ọtọ́ ká tọmọ bá ti pọ́dún mẹ́wàá pé bá ṣe sòyàm ọtọ́ka nà lẹ́gba gẹ́gẹ́ bí sọ́lá tasọ́pá ti máa fòró wọn láti ṣe sọ́lá ti látọ̀ ọmọ ọdún méje tó bá pọ́ ọmọ ọdún mẹ́wàá tí ó ṣe sọ́lá anábìíní kẹ́ nà lẹ́gba. bẹ́ẹ̀ ni tọmọ bá wá ṣe sòyàm ń ló ní ládàá rẹ̀ kìí ṣe ti bàbá rẹ̀ kìí ṣe ti yá rẹ̀ torí pé gbogbo ẹni tó bá ti fẹ́ ń ẹ̀yin lẹ kọ́ ẹ̀yin lẹ mú ṣe dáadáa tẹ̀yìn ọgbà nù ṣùgbọ́n wọn gba aládàá kó ń lọ ṣe gangan torí ẹja fi kọ́ àwọn ọmọ wa káṣí máa ṣe wọn lójú kòkòrò lórí ẹ̀ kò sí nǹkan tó burú kọjá pé ìṣẹ́ni lójú kòkòrò yẹn ó mẹ́bùn dání títí tó bá fi lè bájá o ẹ̀bùn báyìí ní retí rẹ lónìí tó bá fi lè bájá màá tún fún ọ ní nǹkan báyìí eléyìí yọ bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ọmọ lákin ọmọ tí wọn bá ṣe tó sì rí pé léyìí ń gbẹ́bùn ojoojúmọ́ òun náà padà borí ara rẹ̀ sọ̀rọ̀ bí ọ̀jẹ̀ nítorí tí Allah bí ọ̀jẹ̀ nítorí ẹ̀bùn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò fi padà máa ṣẹ̀sìn yẹn nítorí tí Allahu azza wa jalla torí ẹja kíyè sára àwọn bàbá tiwa àwọn màmá tiwa ìyànjú kan náà gbà lórí wa kó tó di pé oníkálukú dìde lónìí ọ̀rọ̀ ọ̀rùn fún ìyànjú wo ni wọ́n gbà lórí àwọn ọmọ rẹ̀ ìyànjú wo ni wọ́n gbà lórí àwọn ọmọ rẹ̀ bàbá rẹ̀ òfin ọ̀lẹ́kọ̀ bàjẹ́ ìyá rẹ̀ òwò ọràn kò sí dín iná ló fi dáadé bí tí wọ́n dáadé lónìí kí ni wà náà ń ṣe lórí ọmọ gbogbo yín lọ́lùdáràn jẹ gbogbo yín pátálá bìlérè tí ń dájẹ bá ti hùwà gọ̀ níwájú wa apàgọ́ ni apẹ̀rẹ̀ ibi òkúkú rẹ ni kọ́ torí pé wọ́n lẹ́kọ̀ọ́ débi kan ni ọmọ rẹ ń kọ́ tó náà lẹ́kọ̀ọ́ sọkọ débi kan kọ́níkàlùkù kọ́ wáyé eléyìí tó ṣe déédéé fún béèrè eléyìí tí wọ́n bí oníkàlùkù léèrè tó bá kọ́kọ́ wa máa ṣe wa kọ́kọ́ àwọn ọmọ wa náà máa ṣe kó ṣe àwa àtàwọn tó máa ṣẹ̀sìn kó léwájú náà ẹ̀sìn ṣeré أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك